إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا عباد الله أوصيكم ونفسي بتقوى الله عز وجل فقد أمر الله سبحانه وتعالى به في غير آية من كتابه فقال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 بالنظر إلى الآيات القرآنية والأحاديث النبوية تعريفات متعددة للتقوى وكلها ترجع إلى معنى واحد قال بعضهم تقوى الله وطاعته فيما أمر وترك ما عنه زجر وقال بعضهم هو أن يجعل العبد بينه وبين مخالفة الله ومعصيته وقاية وحجابا فعليه يجب تقوى الله في الجوارح وأكبرها الحواس الخمس وأكثرها العين وهي رائد وهي رائدة القلب ثم الأذن وهو رائد الأصوات ثم اللسان ثم اليد ثم الرجل ثم القلب التقوى من آثار الإيمان بالله وإذا ذكر معا فإذا ذكر مع الإيمان فالإيمان هو الأصل والتقوى هو توقي الحذر من من اقتراف المعات والآذان قال الله تعالى بعد الحديث عن السحرة في أيام سليمان ولو أنهم آمنوا واتقوا لمثوبة من عند الله خير لو كانوا يعلمون وتقوى الله عز وجل محله القلب لما رواه مسلم في صحيحه من حديث أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال التقوى ها هنا ويشير صلى الله عليه وسلم إلى صدره ثلاث مرات ومن لوازم تقوى الله عز وجل طاعة الله تعالى فيما أمر والإخلاص لله في العمل والحذر من المعاصي واجتناب طاعة أسبابها والتوبة السريع إلى الله عز وجل إذ الذنوب لا ينافي التقوى ولكن المؤمن المتقي فلا بد أن يسرع إلى توبة إلى توبة إلى الله سبحانه وتعالى وللتقوى ثمرات متعددة يجنيها العبد إذا اتصف بتقوى الله فمن ذلك محبة الله تعالى لعبده المتقي ودليله قوله تعالى بلى من أوفى بعهده واتقى فإن الله يحب المتقين ومنه معية الله تعالى مع عبده المتقي قال سبحانه وتعالى إن الله مع الذين اتقوا والذين هم محسنون ومن ذلك الفوز بحسن العاقبة ونعيم الآخرة والجنة ورضوان الله سبحانه وتعالى وقد ذكر أهل العلم رحمهم الله قواعد مفيدة جدا في باب تقوى الله عز وجل أولاها أن من اتق أن, أن من لم يتق الله اتقى المخلوقات والثانية أن الواجب إفراد الله سبحانه وتعالى بالخشية والتقوى قال الله تعالى فلا تخشوا الناس واخشوهم ومن هذه القواعد إذا اتقل عبد ربه كفاء الله مؤنة الناس قال الله سبحانه وتعالى يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين وقد يتساءل البعض فيقول من هو أتقى الناس فلا ريب أن النبي صلى الله عليه وسلم هو أتقى الناس لما جاء في لما جاء في صحيحين من حديث ثلاث الرهد وفي قال النبي صلى الله عليه وسلم إني لأخشاكم لله وأتقاكم له adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọlọ́run bá tí ọpẹ́ tọ́ sí agbà pé kò sí ẹnìkan tọ́lẹ́tọ́ sí ìjọsìn àyàfi ọlọ́run lórí nìkan ṣoṣo àtìgbà pé adébíwá Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ní ẹrú sí ọlọ́run bá ní kí ọlọ́run bá kí ó kẹ́ kí ó gẹ́ àtàwọn ará ilé rẹ̀ àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo ẹ̀yìn wò tó bá dúró ọmọ Islam tí ó fi dijọ́ gbé ǹdè ìbẹ̀rù ọlọ́run ọdọwọ́ wa ọlọ́run ọba àlekè ọlá lọ́pàṣẹ rẹ̀ nínú Qur'an ìpè agbọ́dọ̀ ní ìbẹ̀rù òun àyà tọ́pọ̀ lọ́lọ́run ọba ti sọ ṣùgbọ́n nínú ẹ̀ ọlọ́run ọba sọ nínú súrọ́tù ala Imran àyà one hundred and three one hundred and two ọlọ́run ọba sọ yìí pé yá ayyul ladhina amanu ittaqullaha haqqa tuqatih ẹ̀yin olùgbàgbọ́ òdodo. ẹ máa bẹ̀rù ọlọ́run kò sí lẹ́tọ̀ọ́ ẹ máa bẹ̀rù ẹ̀ wàlá tamutunna wa antum muslimun tẹ́ ẹ bá ń bẹ̀rù ọlọ́run ẹ lọ mọ̀ yí pé ní ẹnìkankan ní kú lórí èpẹ̀ àfi mùsùlùmí òdodo ǹjẹ́ wá ń bẹ̀rù ọlọ́run ọmọ rẹ̀ yọọ ma se ntọ́lọ́ ń ọba ọba yọọ ma jìnnà bí ìbẹ̀rù ọlọ́run bá ti tó lára bẹ́ẹ̀ lèyìn ó ṣe máa ṣe dáadáa sí ọba bí ìbẹ̀rù ọlọ́run bá ti tó lára bẹ́ẹ̀ ṣe máa jìnnà sí ọba ọ̀fẹ́ ni ṣe máa jìnnà sí dí sí kíkálukọ́ wá léèrè mélòó ló ń ṣe ní ojúmọ́ tó ní àṣe kó tó ṣe ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ipe àwọn mọ́sí ọlọ́run àwọn wo ń dìnnà sí lójúmọ́ níbi àwọn ni ìbẹ̀rù ọlọ́ọ̀ba rẹ̀ ń bò lọ́wà ọlọ́ọ̀ba àlekè ọlọ́wà tó ń sọ fún anú àyà mi inú bẹ̀rẹ̀ nisa ọlọ́ọ̀ba tó gbé ya alákọ̀ọ́gbàgbé tẹ́lẹ̀ pé ìgbàgbé wa ó ti pọ̀ jù ẹ ọlọ́run ọlọ́run tó ti pé ayé látara kan ádámù ọlọ́run ọba tó ní agbára tó buhaya tó fi dá ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó tún wá dá ẹ̀yìn ọmọ ẹ̀dẹ́ ènìyàn bẹ́ẹ̀ ṣe pọ̀ tó yìí látara ẹ̀mí kan ṣoṣo ẹ̀yọ́ fi ìbẹ̀rù rẹ̀ ike ìlérí tó bá ṣe tí ó mú sẹ́ni nípa wípé ẹ̀ ń bá ṣe dáadáa yóò jèrè dáadáa tó bẹ́ẹ̀ dàlù kìyàmà kódà látàyè ni ó ti máa jẹ́ lọ ẹ̀ ń bá ṣe aburú yóò rí ẹ̀san aburú rẹ̀ ní àlìkìyàmà kódà láti ilé ayé lọ́lọ́run ti máa fi hàn án pé òun ṣe ọlọ́run bá sọ wípé yá ayọ́ anas ẹ̀yẹ́ èèyàn ittaqu rabbakumul ladhi khalaqakum min nafsin wahida ẹ bẹ̀rù ọlọ́run ọba yín ọba tó ti kóun lọ́dọ̀ ayé láti bí ẹ̀mí kan ṣoṣo wa khalaqa minha zawjaha látara ẹ̀mí kan ṣoṣo yẹn ló ti dá ìkejì rẹ̀ fún fífi Hawa wa bassa minhuma rijalan kathiran wa nisaa ọlọ́run ló wá lọ́fọ́n káàkiri látara àwọn méjèèjì yìí àwọn ọkùnrin tó rẹpẹtẹ àti àwọn obìnrin tó rẹpẹtẹ.

bẹ́ẹ̀ náà sì ní ìbí ẹ máa sọ́ra fún ẹ má jẹ́ ọjà inna Allaha kana alaykum raqiba ọlọ́ni ọlọ́ọ̀ba ọ̀n sọ gbogbo ntẹ̀ǹtẹ̀ pátápátá onímọ̀ sí yóò sì san kálukú lẹ́sàn-án tẹ̀ tí bá ń ṣe ọlọ́ọ̀ba tún sọ fún aláyé nínú Kùránì yìí pé yá ayọ̀ lẹ́bí ra amanu taqullaha wa qulu qawlan sadida ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ máa bẹ̀rù ọlọ́run ọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ déédéé ìníkẹ́ máa sọ ọ̀rọ̀ wo lọ̀rọ̀ déédéé ọ̀rọ̀ tó bá tọ́lọ̀ ọ̀rọ̀ tó bá ìyọnu ọ̀rọ̀ yìí tẹ́ ẹ̀ fi ní bá sọ tán òun máa sọ nígbà tọ́rọ̀ bá ti délẹ̀ yuslih lakum a'malakum ọlọ́ọ̀bọ máa ṣàtúnṣe àwọn yín fún yín ṣùgbọ́n bèrè ìbẹ̀rù ọlọ́run bá ti ń bẹ fún yín ọlọ́run yóò máa ṣàmójúkò fún yín níbi tó bá kù sí wáyà fèrè lákòó ńdùnú bá tàn àwọn ẹ̀ṣẹ̀ yín ọlọ́run bá ọmọ ṣàmójúkò ẹ̀ fún yín wàá máa yí ti ìlàhà ẹ̀ ń bá tẹ̀lé ní ìwòsí iye tí àwọn àyà Kùránì oríṣiríṣi àti àdìsí ànábì wa sallallahu alayhi wa sallam wọ́n ní ìtumọ̀ ìbẹ̀rù ọlọ́run apá kan nu wọ́n sọ wípé ipe èèyàn ní ìbẹ̀rù ọlọ́run ìtumọ̀ rẹ̀ ní pé ta'atuhu fi ma amar ta'atullahi fi ma amar wa tarku ma anhu zajar kéèyàn máa tẹ̀lé àṣẹ ọlọ́run níbi ntọ́ bá pani láti fi ká ṣe ntọ́ba ní ká má ṣe ká jìnà sí ọ̀wọ́ wípé ntọ́ba ní àgbọ́dọ̀ ṣeun túláàsì àgbọ́dọ̀ jìnà sí ní gbogbo ògbà ní gbogbo àsìkò àgbọ́dọ̀ ṣe rárá kí nira tó bá wá ṣẹlẹ̀ tó lè jẹ́ ká ṣe nǹkan ìwọ̀ ìnira yẹn yóò mọ ní àsìkò yẹn yóò sì mọ ní ìwọ̀n bàǹtà àfi ti nǹkan ìwọ̀ ń sọ̀hún irú nǹkan ìwọ̀ wọ́n ni. bíi kéèyàn wà lórí ebi tó ti lágbára tí ò lè fẹ́ lè rìn mọ́ ó sì rókù ẹran lẹ̀ tí ò sí ìbàjẹ́ débi pé kọ́mọ̀sì jẹ àbóró oúnjẹ olóúnjẹ owó olówó tí nira ti mú ìwọ̀n bá ó fi bú iye àbùkátà rẹ̀ tó bá mú nínú nǹkan ìwọ̀ yìí kò lẹ́sẹ̀ fún kò sẹ́sẹ̀ fún ńgbọ́ ọlọ́run bá ti ṣe ìgbà yẹn fún ọgbọ́dọ̀ lọ dá yẹn padà ti jẹ́ dúkìá dúkìá ọlọ́run ní sàmójúkú rẹ̀ lálẹ́ á máa fi èèyàn kọ́ lọ yanjú ẹ̀ láàrin wọn àtòun náà torí ẹ̀ ló fi jẹ́ yí pé agbọ́dọ̀ ṣọ́ra sí lórí ìtọ́ba jẹ́ dúkìá taari ẹni lọ síbẹ̀ ọgbọ́dọ̀ jẹ́ yí pé a dá a padà ìyẹn ni ọlọ́run bá fi ṣe àmójúkú fún wa tí òfin ní kẹsẹ̀ ẹlẹ̀ fún bẹ́ẹ̀ náà sì ni láàrin yìí a gbọ́dọ̀ mọ̀ yìí pé àwọn nǹkan kan bẹ ṣoṣo tó dọ̀rúra ọ̀wọ́ o làlúrí òde bẹ́ẹ̀ ọ gbọ́dọ̀ pé dàrúrí ló mú ọ lọ sí nǹkan yẹn kí ni nǹkan ọ̀hún ọ̀gá rẹ̀ òun ni alikufuru kéèyàn lọ síbi ẹbọ ti lọ ọbẹ̀ yẹn ó di kèfèrí nù kò fẹ́ lóde wa lọ bá babaláwo àbá àfáwúfá àbí kọ́ máa ní lérò pé wọ́n sa nǹkan lu ní àìsàn tí ń ṣe òun àṣàtì ni yọ wà lọ bẹ́ẹ̀ tí ọba ń tu irú ẹni bẹ́ẹ̀ di kèfèrí nínú Islam pẹ̀lú oríṣiríṣi ẹ̀rí pẹ̀lú ọ̀rọ̀ oríṣiríṣi táwọn onímọ̀ sọ ọ̀sẹ́ nìkan tó sọ yìí pé ọlẹ́tọ̀ọ́ kí wọ́n bá sa idán sí yàn kí á ka àtàtì yẹn kọ́ wá lọ gbé ara rẹ̀ bá babaláwo abẹ́ni tó ṣe é pé kó tú òun lẹ̀ ọlọ́run ni kó dúró tì gbogbo àyà bá lè kà koran láyà àtọ́ra kó máa kà á bá wà nínú àkọọ́lẹ̀ ọlọ́run pé lọ yóò kú ọba sí nínú ọlọ́ ọmọ inú ẹ̀ náà ni èèyàn wàá gbọ́dọ̀ jẹ́ wàá máa mọ̀ fínúfíndọ̀ kò sí dọ̀rúurí tí máa taari èèyàn lọ síbi ibẹ̀ yẹn èyí táwọn onímọ̀ sọ ní pé téèyàn bá fẹ́ kọjá láàrin àwọn aláwo tí a ní pé túláṣọ gbọ́dọ̀ ju owó lẹ̀ báwọn nítorí kí wọ́n máa gbẹ̀mí rẹ lọ́tọ́ ọjọ́ mọ́mìnì fowó lẹ̀ fún wọn kìí ṣe pé nù rẹ yọ sí owó péjẹ rọ́nà lọ ni ó yàtọ̀ sí kó fínúfíndọ̀ kó lo oníṣòro lọ bá wọn kọ́ wá kí wọ́n máa pọ̀fọ̀ kò sí dọ̀rúra kan bì yẹn bẹ́ẹ̀ sì ń bẹ̀rù ọlọ́run oná ní pé èèyàn ọmọ ṣe ń tọ́nà ọba ń fẹ́ ìṣe ń tọ́nà ọba ń fẹ́ yìí ọwọ́ á ní májẹ̀mú májẹ̀mú ẹ̀ náà ní pé àtọ́ àtúmọ̀nù tọ́tún bẹ́ẹ̀ ìtẹ̀lé tọ́lọ́run ọlọ́run mọ́ bọ́ bẹ́ẹ̀ ni kò ṣe ṣe ṣùgbọ́n lágbára láti dúró pẹ́ tó ti dúró báyìí kò ṣe pẹ́ tí ó fi máa rẹ̀ ọ́ tó ti dúró wọn bá jókòó lórí àpótí máa ba rẹ lọ tó rọrùn fún ọ láti forí kalẹ̀ lọ forí kalẹ̀ tí ọba rọrùn fún ọ láti forí kalẹ̀ tẹ̀ kó o fi ṣe rùkú tẹ̀ kó o fi ṣe ìforí kalẹ̀ kì í túmọ̀ sí pé ìbẹ̀rù ọlọ́run ṣe ọlọ́run máa ṣùgbọ́n má ti ọlọ́run ẹ gbọ́dọ̀ ti tètè ìyẹn ò ní ipe bá ọba ti lágbára ọgbọ́dọ̀ jìnnà ti ṣùgbọ́n dọ̀rúra a máa jẹ́ kéèyàn ó ṣe nǹkan ní ṣùgbọ́n kò dé ibi ìṣẹ̀bọ̀sọ́lọ̀ bẹ́ẹ̀ kejì nítorí kí lè dọ̀rúra ò débẹ̀ nínú Islam kò sí dọ̀rúra tó kejì nítorí kí lè ọ́ jẹ́ ìyá rẹ̀ wájú ọlọ́run ìbẹ̀rù ọlọ́run yìí ọgbọ́dọ̀ hàn lórí wípé a gbọ́dọ̀ máa ṣe ìyapa tọlọ́run ọgbọ́dọ̀ hàn níbi oríkè ara wa kọ̀ọ̀kan torí wípé ìkẹ́ ọlọ́run ló ṣe fún wa pẹ̀lú oríkè ara tá à ń lò yìí ẹ̀ṣẹ̀ tá a wá ń dá lójoojúmọ́ ìkẹ́ ọlọ́run tó ṣe fún wa náà látún fi ń dẹ́ṣẹ̀ ìbẹ̀rù ọlọ́run bí tọ́wọ́ wà ní wípé máa ṣọ́ ojú rẹ tọ́lọ́run ti ṣèkẹ́ fún ọ táwọn ẹlòmíín gbẹ̀ǹgbẹ́ rẹ̀ tọ́lọ́run ò fún wọn pé bó nara tí wọ́n sá mọ́bi wọ́n yà sí kọ́lọ́run ó ṣe fóun tọ́lọ́run ò sì fún ìwọ tọ́lọ́run ṣe é fún má wòwò fúwo má ṣe ọ̀dà bẹ́ẹ̀ náà ni àwọn rẹ̀ tó fi ń sọ̀rọ̀ fi sọ̀rọ̀ ọ̀sọ́kúsọ gbé tẹ́lómi gbé má fi ẹsẹ̀ rẹ tó fi ń rìn tẹ́lómi àti pẹ̀lú wàhálà yóò sogi mọ́tò yóò sogi mọ́tì tí wọ́n náà sì bójú rí wá ń rọra fún ọ mọ́jọ ọjẹ́ pé náà ló fi máa dẹ́sẹ̀ ilé rẹ ti tẹ́lómi ń tọrọ lọ́dọ̀ ọlọ́run tó ṣe wàhálà tí kó náà ṣe wàhálà kì í ṣe ìwọ́tọ́ lọ ń rí kọ́mọ̀jẹ́ ọjẹ́ pé nǹkan ẹ̀sẹ̀ ló tún wá máa fi dúpẹ́ oore yìí ìbẹ̀rù ọlọ́run ọjẹ́ pàtàkì lórí ìrọ̀ra ọlọ́run tá a bá ń lò ní ojoojúmọ́ ìbẹ̀rù ọlọ́run yìí wọ́n kọ́ síyàn wájú kò ní certificate ìpínpẹ́yà tí ẹ̀ bá ti wá graduate university àbó ti gba doctoral àbó ti di professor ó ti di mọ̀tẹ́kì ó ti dẹ́ntì ń bẹ̀rù ọlọ́run rárá o ó lè jẹ́ pé òun gan ni olórí fáájì òkú kí èèyàn ti ń bẹ láyé ìbẹ̀rù ọlọ́run inú ọkàn ló láàrin èèyàn àti ẹ̀dá ni àwọn èèyàn kan lọ bá ànábì wa sallallahu alaihi wa sallam ó fún wa hadith rẹ̀ yìí pé at-taqwa huna òṣìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam ó sí igbáyà rẹ̀ ó ní ibí ni ìbẹ̀rù ọlọ́run wà èèyàn lé ọwọ́ aṣọ ìbẹ̀rù ọlọ́run èèyàn lè máa sọ ọ̀rọ̀ ìbẹ̀rù ọlọ́run kọ́ máa sọ ọ́ lẹ́nu èèyàn lè jẹ́ pé ìwà ìbẹ̀rù ọlọ́run ní ń wù ṣùgbọ́n ìbẹ̀rù ọlọ́run sì ń gbáyà rẹ̀ bóò lè ní ó ṣe kó ń jẹ́ imam aṣíwájú fáwọn èèyàn tí ó wé láwà ní ṣòkòtò rẹ̀ ó ṣe tó pé gbogbo ẹlẹ́yà rẹ̀ pátá gbogbo ìyàwó rẹ̀ pátá àbùtán ni ó bojú wọ́n bẹ̀sẹ̀ wọ́n bo gbogbo ẹ̀ ṣùgbọ́n yóò tó lé jí ògbélé bí ẹ bá ń jà sí màmú báyìí náà ń kàlí wọn mọ sàkírà wọn burúkú ìbẹ̀rù ọlọ́ǹda ẹ̀ ń lọ́wọ́ ẹ̀ lórí ara yín ẹ̀sùn lẹ́ níbẹ̀rù tọ́lọ̀ bẹ́ẹ̀ náà lẹ́yìn tí èso àfa náà oyè àdínì lọ́jẹ́ ní àbí orí kankan jẹ́ ìrun rẹ̀ ìjà mọ́sálásí ìjà àwẹ̀ rẹ̀ ìjà ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ tó bá ni lọ ìdí ọ̀dà ni ọmọ sáré ṣe ẹlòmíì ti ní o ti kọ́ sínú exercise group ndé ọgbà bá lé ní ọmọ wí ẹlòmíì ọ̀hàn tí yóò tún máa sí da gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọn níbo ìbẹ̀rù ọlọ́run wà nínú ọkàn rẹ ìbẹ̀rù ọlọ́run inú ọkàn wà láàrin ìwọ àtọ́lọ́run sì ni ọlọ́run náà sì ni yọ san lórí bóòsì ni ọlọ́run náà nìyá rẹ̀ ń bẹ lọ́dọ̀ ẹ̀ àwọn onímọ̀ wa sọ̀rọ̀ nípa wípé téèyàn bá ti ní ìbẹ̀rù ọlọ́run inú tẹ́ mọ̀ rí lára ẹ̀ náà ni pé tọ́ tọ́lọ́n bá ti pa láti kó ṣe nǹkan kan gbìyànjú láti ṣe bí ọba tí ìlágbára rẹ̀ ní wajtinabu ta'ati asbabih yóò máa sọ́ra fún ẹ̀ṣẹ̀ láti ṣe kọ̀wá ní jẹ́yìn nìkan tó bá ti ní pé ìbẹ̀rù ọlọ́run bẹ fún gbogbo ń tó bá jẹ́ jẹ́ okùnfà tí ó mú dá ẹ̀ṣẹ̀ yẹn ibẹ̀ ni ó ti kọ́kọ́ mú ìtẹ́sẹ̀ láti máa jìnnà sí i ìṣe nǹkan rí nínú àwùjọ okùnfà tó lè dí o ṣe sì ibi ọ̀rọ̀ ni ó ti bẹ̀rẹ̀ o lè sàdédé kan ti omi mọ́lẹ̀ kọ̀ọ̀kan máa tì wọ́n nígbà tí èdè pé agbára kan bẹ fún ọ bíi tọlọ́pàá bíi ti sọ́jà ibi ọ̀rọ̀ ni ó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí ọba níbẹ̀rù ọlọ́run nú má ba obìnrin sọ má ba takurọ̀ sọ ò nídìí ẹ̀ oníbùkátà sínú ìgbésí ayé rẹ̀ nígbà tó bá bẹ̀rẹ̀ lórí iyùn lẹ́ẹ̀tì máa pẹ̀rẹ̀ ayé lọ lílẹ́ẹ̀tì máa bẹ̀rẹ̀ ayé wò ibẹ̀ sì ni ó ti máa tẹlẹ̀ kọ́ lóun kọ́ máa sọ rẹ̀ sọ wa bẹ́ẹ̀ náà lọ sí múmu níbi ọba tí ń wò ní ọba tí ń dógò tì wọ́n ó lè mú òtí fi sàlejò wọ́n ní mú kẹ́yìn ni àti tọ́lọ́ bá sànù rẹ̀ lókun ó ti jìnnà ti tẹ́tẹ́tẹ́tẹ́ òní bọ́lọ́ ti tẹ́ bẹ́ẹ̀ náà ní ẹbọ ẹ̀ẹ́jọ́ ní í rárá kìí ṣe pé ọwọ́ a máa tẹ okùnfà rẹ̀ lẹ́sẹ̀ lẹ́yìn ìgbà náà ọwọ́ a lọ jù sọ́fin rẹ̀ bó o ṣe ń sára fún bẹ́ẹ̀ náà ló ṣe máa sára fún àwọn okùnfà rẹ̀ nínú tó tú láti téyìn fi mọ̀ ike ìbẹ̀rù ọlọ́run bẹ́ẹ̀ fún yàn òun náà ní pé kó tètè máa túbà lọ́dọ̀ ọlọ́run torí pé kọ̀sẹ́ńtì ò yí dẹ́ṣẹ̀ kọ̀sẹ́ńtì ò yí sáṣìṣe ṣùgbọ́n mọ́mí ní òdodo tó ní bẹ̀rù ọlọ́run òun náà ní pé kí ni o yóò tètè sáré lọ síbi kó túbà lọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá fẹ́ pé kùdìyà ìbáàdìyà alladhina asrafu ala anfusihim. لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا ẹ̀yin ẹrú sí mi tẹ́ ẹ ti ṣàtẹ́jú ń pa ẹsẹ̀ ẹ ti ṣèyí ẹ ti tẹ̀sọ̀ ọ́n ẹ má jákè kúrò níbi àánú ọlọ́run ọlọ́run máa ń ṣàmójúkú gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá òjijì ọlọ́run sallallahu alaihi wasallam nù kan nù hadith ẹ̀rọ bẹ́ẹ̀ pé at-taibu ani dhanbi kama la dhanba lah ẹ yóò tó bá túbá kó ń bí ẹ̀ṣẹ̀ bí ìgbà tí ò lẹ́ṣẹ̀ mọ́ ni ó tẹ̀lé níwájú ọlọ́run kọ́lọ́n kọ́ gba túbà tiwa mo ṣàmójúkò fún wa wọlá títóbi wọlá nu rẹ̀ wa sallallahu ala jina muhammadin wa alihi wa sahbihi wa sallam. الحمد لله وكفى والصلاة والسلام على رسوله المصطفى وآله وصحبه ومن بأثر اكتفى أما بعد فمن ثمار تقوى الله عز وجل محبة الله تعالى لعبده المتقي ومن أدلة ذلك قوله تعالى بلى من أوفى بعهده واتقى فإن الله يحب المتقين ومنها معية الله تعالى مع عباده المتقي مع عبده المتقي قال الله تعالى إن الله مع الذين اتقوا والذين هم محسنون adúpẹ́ fún ọlọ́run ọlọ́ba tí ọpẹ́ tọ́ sí atọ̀rọ̀ ìjẹ́ àti ìgbẹ̀fà nàbí wa muhammed sallallahu alayhi wa sallam ẹ̀yin ẹrú fi ọlọ́run ẹ lọ mọ̀ wípé nínú ètò téèyàn máa ń kánjẹ látara ìbẹ̀rù ọlọ́run òun náà ní wípé ọlọ́run ọba yóò nífẹ̀ẹ́ yàn ọlọ́run ọba yóò nífẹ̀ẹ́ yàn láyé àti lálìkìyàmọ̀ ẹ̀ńtọ́lọ́ ń bá ti ṣe tọ́ba ti nífẹ̀ẹ́ rẹ̀ ọlọ́run ni olùgbọ́wọ́ rẹ̀ ọlọ́run ni olùdáàbòbò ọlọ́run ni olùtọ́jú ẹ̀ ọlọ́run ni olùkejì fún lórí gbogbo àlámàbí rẹ̀ ọlọ́run bá sọnù kúrò àyè pé ẹ̀yìn tọ́ba àdéhùn rẹ̀ ipe òun ọwọ́ wà pẹ̀lú ẹrú sí òun tó bá ń bẹ̀rù òun ọlọ́ba sọ pé inna Allaha ma'al ladhina ttaqaw wal ladhina hum muhsinun dáadájú ọlọ́ọ̀ba yọ máa bẹ pẹ̀lú àwọn tí wọ́n bá ń bẹ̀rù ọlọ́ọ̀ tí wọ́n sì jẹ́ ẹ̀ǹtí ń dáadáa nínú ètò táàtò kẹjẹ nínú ẹ̀ òun náà ni al-fawzu bi husnil 'aqibah wa na'imil akhirah wal janna wa ridwanun èyí ó jèrè pẹ̀lú wípé yóò ní ìkángun dáadáa bí nǹkan bá ń dàrú lọ́tún tí ń dàrú lódì àtúbọ̀tán rí lọ́lọ́run ó fún ẹni tó bá ń bẹ̀rù ọlọ́run bẹ́ẹ̀ náà sì ni yóò rí ike ọlọ́run láti kìyàmà yóò rí ike ọlọ́run pẹ̀lú yóò wà àlìjẹ́nà yóò sì rí ìyọnu ọlọ́run nílé ayé yìí ni ó ti máa kán ètò rẹ̀ jẹ nínú ètò tí ọkàn jẹ náà ní ìfọ̀kànbalẹ̀ tọ́lọ́run ọlọ́run ṣe fún ẹ̀ ń bá ní ìbẹ̀rù tọ́lọ́run èyí táwọn èèyàn fi ń bẹ̀rù oríṣiríṣi àwọn ẹ̀dá tí wọ́n ń bẹ̀rù oríṣiríṣi àlìjẹ̀nù tí wọ́n ń bẹ̀rù oríṣiríṣi ìṣòro nǹkan tí ń ti ní wọ́n ti bàrọ̀ ara rẹ̀ tí wọ́n máa bẹ̀rù kú tí ọ̀fẹ́ kú rárá tí ẹ bá ti gbé lọ títù tí ẹ bá ti di tẹ́sí pé kíní kan ní ń ṣe ọkàn rẹ̀ ó ti lọ fi àbí ń ṣe èèyàn rẹ̀ ní kò mọ́ tí ọsibítù wà fún kéèyàn ọmọ kú ni ṣé bí ń ṣe àyẹ̀wò ni lórí okùnfà tí máa fi àìsàn tí máa ká àìsàn báyàn èyí tọ́lọ ń bá ní ìwòsàn rẹ̀ wà tó ti fi wọ́n ṣe kòǹgẹ́ lórí ẹ̀ wọ́n á ṣe ó sì ṣe ìwádìí lórí tí ń ṣokùnfà kú kò sì tó gbogbogbò kò sí ndé yàn bẹ́ẹ̀ ṣe sí kó sà dókítà gan ti ń ṣe kí àyàn tí kú bá ti dé ọ̀tàn náà nù babaláwo sẹ́lòmíì gbọ́kànlé ńgbà tó ti sì ń tàn jẹ lọ́wọ́ ni bí kú tiẹ̀ náà bá ti dé wẹ́rẹ́ ni. bóò ni mú mi ní òdodo yóò wá máa bẹ̀rù àbí kọ́ máa bẹ̀rù àìsàn kọ́ máa ti ṣe má olùbẹ̀rù ọlọ́run ọkàn rẹ̀ balẹ̀ lásìkò tí àyà bá ń já àwọn èèyàn kan bẹ́ẹ̀ náà sì nínú ètò tí ọkàn jẹ́ òun náà ni pé yóò rí ìkẹ́ ọlọ́run ìtẹ́lọ́run ọlọ́run lórí bá ṣe fún ní fìdí kò yọ́ọ́ máa níbẹ̀rù ọlọ́run lórí ẹnu rẹ̀ ó sì máa dùn bí ọba ní òsè máa rí tí gbogbo òdù kí ọba wá bẹ̀rù ọlọ́run ọlọ́run ti ṣe àdéhùn lórí wípé wà á lọ ìṣàkọọ̀mù alásọ̀rí ìpàtìlá àṣẹyìnà ahùnmá àǹgàdàkọ̀. táwọn èèyàn bá bẹ̀rù ọlọ́run tí wọ́n dúró lórí ẹ̀sìn tọ́lọ́run bó ti yẹ kí wọ́n dúró wọ́n rí omi kí wọ́n ó tí wọ́n ní lè mú tán àkàwé lọ́lọ́run ṣe àwọn àyà míì náà tún bẹnu koran tó tọ́ka sí táwọn èèyàn bá dúró ti tọ́lọ́run bó ti yẹ kí wọ́n dúró ti tọ́lọ́run wọ́n jẹ́ àrísìsì tọ́kàn wọ́n balẹ̀ tí wọ́n lè wọn fún yẹn jẹ bọ́lọ̀ ti fún Saudi Arabia àtàwọn àyè míì kò yẹ pé ń tí ń bẹ̀ ṣùgbọ́n ìbẹ̀rù ọ̀pọ̀ kálukú ń di ìjọba lọ́wọ́ inú àwọn tí di ìjọba lọ nígbà tí ìbẹ̀rù àbí bẹ̀rù ọlọ́run tí o tó nǹkan ẹ̀wù ẹ̀sìn tí ọ̀yẹ́ kọ́ máa wà nú àwùjọ tí ẹ fi ti ń kà lórí àwọn èèyàn tí wọ́n mú ẹ̀wù bí wọ́n ti ń fi ilé ayé wa bí wọ́n ti ń kalúdò bí ẹni tí àwa sì wọ́n wá ilé ayé ni owó tí wọ́n kó tí wọn ò tó fi dìbẹ́lọ́pù lu wa àti bí wọ́n ti ń lọ London bí wọ́n ti ń lọ Amẹ́ríkà bí wọ́n ti ń lọ Dubai àti dúkìá wa ni wọ́n ń kó lọ ẹ̀wù nù táà ń dín nú ẹ̀ a ń pọ̀ sí ni. development ìwádìí tó ń dín kù sí kọ́lọ̀ sànù wa nígbà ọba ti bẹ̀rù ọlọ́run tí ò sí ìbẹ̀rù wípé ọlọ́run ọmọ béèrè lọ́wọ́ mi lórí tí n yìí ẹnìkan náà tá mọ̀mọ́ ìbẹ̀rù ọlọ́run pé kì í gbogbo wa ti dìbò fún láì tọrọ ògùn lọ́wọ́ wa àǹfààní ìbẹ̀rù ọlọ́run bá ti kó àwọn tí ẹ jẹ́ olórí wa kó wọ́n ní olùbẹ̀rù ọlọ́run àwa tá a wà nù ìlú náà wá ní olùbẹ̀rù ọlọ́run ọlọ́run ọba àti títóbi rẹ̀ bẹ́ẹ̀ àti àánú rẹ̀ bẹ́ẹ̀ àfi agbára rẹ̀ sí etí sí etá sí wa ń jẹ́ ọmọ gbòòrò sí èyí tó kù díẹ̀ káàtó kọ́ bá yí padà kọ́ bá wá tí wọ́n máa ṣe ìjọba lé lọ́wọ́ lórí kọ́ jẹ́ àwọn tí wọ́n máa bẹ̀rù tọ́lọ́hún tí wọ́n máa pe ìwọ tọ́lọ́hún fún tí wọ́n sì máa pe ìwọ tọmọ ẹ̀dẹ́ nìyẹn náà fún. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار قوموا إلى صلاتكم يرحمكم الله